نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالحج والعمره واجبتان في العمر مرة قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال أبو رزين لما أتى النبي صلى الله عليه وسلم إن أبي شيخ كبير لا يستطيع العمر لا يستطيع الحج ولا العمرة ولا الذعن فقال النبي صلى الله عليه وسلم حج عن عبيك واعتمر وقال أبو هريرة رضي الله عنه خطبنا النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت النبي صلى الله عليه وسلم حتى قالها ثلاثة ثم قال لو قلت نعم لوجبت ولما استطعتم فإذا فاتركوني ما ذرتكم ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم ويستحب التعجل بالحج قال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له خاصة بعد كل خمسة أعوام ينبغي للمسلم القادر أن يفد إلى الله عز وجل قال الله تعالى فيما يرويه النبي صلى الله عليه وسلم إن عبدا صأحت له جسمه وأوسعت عليه في المعيشة يمضي عليه خمسة أعوام لا يفد إلي لمحروم والحج والعمرة لا يجبان إلا بشروط فالشرط الأول الإسلام لأنهما عباده ولا تقبل إلا من المسلم الشرط الثاني البلوغ لقول النبي صلى الله عليه وسلم آه، رفع القلم عن ثلاث عن الصبي حتى يبلغ وعن النائم حتى يستيقظ وعن المجنون حتى يفيق والشرط الثالث العقل للحديث السابق والشرط الرابع الحرية لقول النبي صلى الله عليه وسلم أيما صبي حج ثم بلغ فعليه حجة أخرى وأيما عبد حج ثم عتق فعليه حجة أخرى والشرط الخامس الاستطاعة لقوله سبحانه وتعالى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 فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه كما أنهما ينفيان الفقر والذنوب قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجاج والعمار وفد الرحمن عز وجل قال النبي صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí tí ọgbẹ̀ngbẹ́ tó ṣe pé onídarí gbogbo àlámàrí ẹnìkọ̀ọ̀kan tí kò sí àkóso ẹ̀dá kan lọ́wọ́ ẹ̀dá mi gbogbo nǹkan tí ọlọ́run ọba bá fẹ́ kọ́ sẹlẹ̀ ènìyàn sẹlẹ̀ ntí ọlọ́run ọba tí ọba fẹ́ kọ́ sẹlẹ̀ kò lè sẹlẹ̀ láyéláyé adúpẹ́ fún ọlọ́run bá wípé ó ṣe wá ní mùsùlùmí kí ọlọ́run kí ó má ṣàjẹ́ kí á kú sórí islam àdánwò tí báyàn téèyàn fi fi islam sílẹ̀ kọ́lọ́run bá kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wá níbẹ̀. atọ́rọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yìn tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá èèyàn ní alìjẹ̀nú ní ẹranko ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìkẹ́ lọ fún gbogbo ẹ̀dọ́ náà bá wa subahana wa ta'ala ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò gbà àti gbogbo àwọn àti abátó ojú ọ̀nà mọ́ àwọn títí di ọjọ́ ìgbèdè alqiyama nígbà tí a ti parí àwẹ̀ ìjọta kéèdì yẹn ó oṣù hajj bẹ̀rẹ̀ torí pé ọlọ́run wa subahana wa ta'ala sọ pé alhajju ashhurun ma'lumat oṣù hajj ó ti bẹ̀rẹ̀ níjọ́ tí a bá ti kírun ọdún fún ààwẹ̀ àti oṣù tó tẹ̀lé oṣù ramadan òun là ń pè ní shawwal èyí ti ń parí lọ láìpẹ́ yìí oṣù tó tẹ̀lé ní dulqaida èyí ti á mọ̀ láìpẹ́ yìí oṣù tó tẹ̀lé ní dulhijja èyí tí a ti ṣe hajj tá a sì ti pa ẹran léyà lè tọ́já sí pé oníranrin èèyàn ni ó ti ń palẹ̀ ẹ́ má fún ìjọsìn alálùbáríkà yìí ṣùgbọ́n tọ́já sí pé ẹlòmíì wà tí kò ní àkàpọ̀n rẹ̀ ìyẹn fàtúnfẹ́já sí pé ọ̀ràn yẹn ni láti lè ṣàlàyé nípa ìjọsìn èyí tí ó tóbi èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àtẹ̀wọ́ nípa rẹ̀ àbí tẹ́lómi ò ṣe ní ṣe pé ọ̀rẹ́ mi àbí gbogbo àwa tá a wà ní mítìn ló ti lọ sí hajj èmi nìkan ni mi ò tí ì lọ. àwọn àdájọ́ wo lọ́rọ̀ mọ́ iṣẹ́ hajj báwo ni a ṣe ṣe tí ó fi wà níbàámu sí ìlànà ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí ni kótóbá ọmọ adálé lórí títí sáfìkìrún iléyà pẹ̀lú gbọ́lọ́. hajj àti umra ọ̀ràn yẹn ni hajj ìtọ́gbàjúmọ̀ ni umra ó ní tá a lè pè ní hajj kéke èyí tó tẹ̀sán nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ọ̀ràn yẹn náà ni òun náà ṣe ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala ọ̀sọ̀ nínú sọ́rọ́sọ̀ ali imran pé òun ló ń ṣe hajj ní ọ̀ràn yẹn fún gbogbo èèyàn lẹ́yìn tó bá ti lágbára láti ṣe ní ẹ̀rí tí ń sọ yìí pé ọmọra ní ṣíṣe náà ọ̀ràn yẹn ni yálà èèyàn ṣe méjèèjì papọ̀ ní ilé ìtọ́ kọ́mọ̀n nínú gbogbo ẹni tí ọba ti máa gbénu saudi ìtọ́kọ́mọ̀ ní pé ẹni tó bá wá láti ìta saudi tó bá ti láǹfààní láti wọ saudi yóò ti hajj àti umra papọ̀ ni ṣùgbọ́n ẹni tí ó wà ní saudi èyí tọ́kọ́mọ̀ ní pé yọ kọ́kọ́ sí umra èyí téèyàn rí kọ́kọ́ sí ń bẹ̀ ọ̀ràn yẹn ní méjèèjì ṣe torí pé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àbúrò ọlọ́ba anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé bàbá mi ó ti dàgbà ṣùgbọ́n kò lágbára láti ṣe hajj kò sì lágbára láti ṣe umra kò lágbára láti gùn kan níbi tí àgbàlagbà rẹ̀ yẹ ti dé yẹn ni pé kọ torí pé níjọ ẹ̀rí pé ni ẹ máa ń gùn láti travel so kò lágbára láti ṣe léyè anabi sallallahu alayhi wa sallam sọ pé hujja an abik wa atamir ó ti dọ̀rọ̀ yẹn kó o ṣe hajj fún bàbá rẹ̀ kó o ṣe umra náà fún ọ̀pá láṣẹ pé anabi ó kọ́ hajj àti umra papọ̀ ní ìjọ́ràn yẹn fún sàbí pàtàkì yìí láti lè ṣe fún òbí rẹ̀ ìyẹn jẹ́ kó yẹ wáyé pé hajj àti umra kò sí kan tí mùsùlùmí lè gbé lẹ̀ níbẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí a padà sọ. hajj yìí kì í wá sí bí irun lára kẹ́ tí ọlọ́run bá sí ọkẹ́ wà nìyẹn kì í ṣe bí irun tó ṣe yí pé ojoojúmọ́ lèèyàn ọmọ kì gbogbo gbà hajj èyí tọ́jú ọ̀ràn àyàn fẹ́ni kọ̀ọ̀kan tó mùsùlùmí ni wípé ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé yẹn èmi téèyàn bá ṣe èèyàn fi ń wojú rí ọlọ́run ọba wàsílà hàn wàsílà lẹ́nu ní ìjọ kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ń ṣe kútùbà báyìí ní ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé yẹ ayọ́hán nẹ́ẹ̀sì mo kí ẹyin èèyàn iná lọ́ha fọ́rọ̀dọ̀ aleikum alhajjá fàájù ọ̀nà ọba ti ṣe hajj lọ́rùn àyẹ̀fún yín ẹ máa ṣe hajj. ìkan lára àwọn sàhábà wa dàn yín pé àkúlà àmì ya rasulallah ṣé ọdọọdún ni ọjọ́ ra yẹn ká máa ṣe ànábì ọ̀dàlùn ànábì ń bọ́rọ̀ rẹ lọ ẹni tó rìpítì ẹ̀ ànábì ọ̀dàlùn títí tó fi rìpítì ẹ̀ lẹ́ẹ̀mẹta ànábì sọlọ́lá àlùsọ́lá sọ pé lẹ́wọ̀kúlùtù náà ń làwọn jẹ̀mẹ̀ tí ń bá sọ pé bẹ́ẹ̀ ni ó ti dọ̀ràn yẹn fún inu. ti se ayún awọ́ àbí kẹ́ máa béèrè ìbéèrè àbéèrè kúdórógbó torí pé n tó kó bá àwọn ẹni ìsíwájú yín àwọn ẹni ìsíwájú yín ò nìyẹn yẹn ni pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọjà kò yẹ wáyé pé ìsì hajj àbí umra ẹ̀ẹ̀kan náà ni ọjọ́ ràn yẹn fún yẹn nínú ìsẹ̀mí ayé yẹn akálẹ́sẹ̀ nǹkan tí ó fi dáa jù téèyàn bá lágbára kó máa gbìyànjú láti ṣe hajj ní gbogbo ìgbà pàtàkì jùlọ kí sẹ́yìn bá ṣe hajj lọ́dún yìí kọ́ má jẹ́ kí ọdún márùn kórè kọjá tí ó tún fi ṣe hajj ni níbàámu sí ọ̀rọ̀ èyí tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tọ́gbà wá láti ọ̀dọ̀ ọlọ́ọ̀ba rẹ̀ wípé ọlọ́ọ̀ba sọ pé ẹrú kan èyí tí òun fún ní àlàáfíà tó péye kì í wá sí àlàáfíà nìkan òun tún wá jogún ọ̀rọ̀ tó pọ̀ fún ọdún márùn ó sì yípo bá tí ò ní wá sọ́dọ̀ èmi ọlọ́run yẹnni pé tí ò ní wá sí hajj irú ẹni bẹ́ẹ̀ a ó ti pàdánù o lamahrum yẹnni pé ó ti pàdánù o ní àìmọye orí lọ́dọ̀ wọn ọlọ́run subahánahu wa ta'ala yẹnni pé tí ọlọ́run bá bá ṣe àlàáfíà fún yàn tó sì ṣe ìgbà yárísìkì fún yàn èyí tó ṣe pé àwọn èèyàn máa ń lákàkún rẹ̀ bí ká lọ sí amẹ́ríkà ká lọ sí britain ká lọ gbá ká lọ àwo táwọn sọ pé tourism so eléyìí kò sáǹfààní kankan tí ó mú fún wa kódà èyí tó pọ̀jù bẹ́ẹ̀ sẹ́ ni torí pé àwọn ààyè èyí tó ṣe pé kò yẹ kí mùsùlùmí ọmọ dé ńlẹ̀ ló ń bí ọmọ lọ tí ọlọ́mọ náwó lé lórí kódà ẹlòmíì ọ̀wà láti ilé òkèrè yọ sọ fún wa ṣe ọ̀sùn òṣùgbó ń àti àwọn oníranran ibi táwọn yẹn máa ń lọ fún ìgbafẹ́ ìgbafẹ́ tí mùsùlùmí ó ṣe tó lóore jù àbí nǹkan tí mùsùlùmí ó ṣe pé òun travel òun náwó òun lé lórí jùlọ tí ọlọ́run bá ti fún yàn lálàáfíà tó ṣe ìgbà ayé àrísìkì fún yàn òní kéèyàn máa ṣe hajj lóòrèkóòrè pàtàkì jùlọ kí ọdún márùn-ún kọ́ máa lé hajj bá máa yàn lọ tí n bá ṣe lọ́dún yìí kó tún gbìyànjú kọ́dún márùn-ún mi ò tó tó kó ṣe torí pé èèyàn ò fi ní pàdánù oore tó wà ọlọ́run bá wà subhanahu wa ta'ala. bákan náà nǹkan tí ọjọ́ ọ̀ràn yẹn òní pé ẹni tó bá ti lágbára pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí a padà sọ ká má fi hajj lọ́ra ẹlòmíì yọ sọ pé à tí wọ́n wá sí hajj òun ó máa gbélé ẹ̀ tó ń yágbé àbí òun ó ti hajj òun ò ní ti ṣe nǹkan báyìí òun ò ní ti ṣe nǹkan báyìí yọ ka tó fi já sí pé ìgbà tí ọba padà yá gan kò ní lè lágbára ti ẹlòmíì kú sórí tó ṣe pé kì í ṣe pé táyì lágbára kọ́ ṣùgbọ́n ó rojú pé ah, mo sá tún gbọ́dọ̀ lé bísínẹ́sì eléyìí mo gbọ́dọ̀ lé tán so ayé yẹn ni wọ́n máa wá káàkiri tí òfin ní láǹfààní hajj tó jẹ́ ọ̀ràn yẹn tá a padà sọ ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ nínú hadith etí ibn abbas rọ́bì allahu anihuma tí ó gbà wá láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé anabi sọ pé tàcájẹ́lu ilẹ̀ hajj ẹ yára tètè lọ sí hajj tẹ bá ti lágbára ẹ má fi àwọn kọ̀ǹdíṣàn yìí tó ti pọ́nà ọ̀bọ̀ fi bẹ̀ ẹ má fi bẹ̀. kí ló fà á torí pé ẹnìkan nù yín ọ̀mọ́ kí ni ó padà ṣẹlẹ̀ sí. ṣé hajj ọdún yìí tọ́ba láǹfààní rẹ̀ ṣé yóò tún láǹfààní tọdún míì ṣé ọba ṣe tọdún yìí ṣé yóò láǹfààní kó ṣe lọ́dún míì kó tó kú àbí bọ́nà ọba ṣe ọ̀rọ̀ lọ́rọ̀ láti lè ṣe lọ́dún yìí síbẹ̀ náà ni ọ̀rọ̀ yóò ṣe máa wà pẹ̀lú ẹ̀ lọ́dún tí ń bọ̀ so anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti lọ́pàá yìí pé tàájẹ́lu ilẹ̀ hajj ẹ yára tètè láti ṣe hajj tẹ́ bá ti ní agbára. a rí i pé à ń tẹnumọ́ yìí pé ìjẹ́ ọ̀ràn yẹn hajj àbí múra pẹ̀lú mẹ́tẹ̀mú ni kí ni àwọn mẹ́tẹ̀mú àkọ́kọ́ nínú rẹ̀ ẹni tí ó ṣe hajj yóò jẹ́ mùsùlùmí ẹtí bá ṣe mùsùlùmí tọ́ lọ sí hajj tọ́ lọ sí mẹ́kà pé òun lọ sí hajj ọkàn sírí lọ lásán ni torí pé hajj ìjọsìn ni tó ṣe pé ìjọsìn mẹ́tẹ̀mú tí ọlọ́run bó fi gbà ní pé kéèyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà mẹ́tẹ̀mú tí ọlọ́run fi gba ìjọsìn lọ́wọ́ èèyàn ó ní pé kéèyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí so ìtumọ̀ ẹ̀ ní pé ẹn kẹfẹ́rí èyí tó pé tó ń ma rẹ̀ sí kẹfẹ́rí àti kẹfìrí tó dé pé òun náà ń pe rẹ̀ mùsùlùmí bí ẹni tí ń gbẹ́bọ nísìn tó ń pe rẹ̀ mùsùlùmí àbí tí ń gbégún tó ń pe rẹ̀ mùsùlùmí àbí oníranran nǹkan èyí tó ṣe pé ọ̀tako ti islam oníṣe tó ń pe rẹ̀ mùsùlùmí tó bá ti hajj so hajj yẹ kọ̀ lálàáfíà ọ gbọ́dọ̀ tún hajj mi ṣe so nígbà tí ó téèyàn ṣe hajj yóò béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ bọ èyí tí wọ́n ń ṣe ń lé wa sí mo fi lẹ̀ kí n tó ṣe hajj tọ́ba ṣe pé gbogbo àwọn nǹkan yẹn náà ní ń bá wọn ṣe nígbà tó fi ṣe hajj kọ́mọ̀ yìí pé òun ṣe rí lọ́ngbà yẹn ni torí pé ó ń pèrè mùsùlùmí ń gbà yẹn ni ó ń pèrè ní ismail ibrahim abdulrahim ṣùgbọ́n ló kọ́ lásán ni kìí ṣe mùsùlùmí ní ti pàápàá téèyàn bá wá ṣe hajj tán kí n fi yẹ kún téèyàn bá ṣe hajj tán lẹ́yìn tó ṣe pé ọ jẹ́ mùsùlùmí rẹ̀ tí èsì pé ń rọ́ọ̀lù ẹ̀bọ oníranre tí a ti sọ díẹ̀ lọ níbi ọtúbà mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n nígbà tó ti hajj dé ọba tún lọ sókè ní tún lọ sí oníranran àwọn ààyè ètí ọ̀yẹ́ ká bá mùsùlùmí ń bẹ̀ so eégún lé wọn ó ti sọ pé òun òun ṣàgbọ̀dọ̀ gbé ni àti gbogbo àwọn oníranran ètí àti mápèjúwe rè wá síwájú tọ́bẹ̀ kú sórí eléyìí hajj rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tí ọba kú tọ́ba tún fi tú padà kì í sọ̀ràn yẹn ní kọlọ̀ sí hajj mi torí pé ọlọ́run bá sọ nínú sọ́rọ́tò bàkọ́rọ̀ yìí pé wọ́n máa ń yọrọ sẹ́dẹ̀ẹ́dì mínkù máa ń dín nígi ìfàyẹ́mọ́t wàhùwà kẹfẹ́r fàwùlẹ́ ìka xabitata àmàlù hùn fi dúnìyà wọlé àkàrọ̀ wàhùlẹ́ ìka asxaabu nàárì hùn fi hà xọ́lìtù. ẹ̀yìn tí ó bá kú nínú islam yálà ọmọ ni àbíkọ́mà tó kú nínú islam látara pé ń si ẹbọ látara pé ń pè nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ń pè àlìjẹ́ nínú àbí ń pè àwọn nǹkan mí ì ẹlẹ́sìn míì tọ́bẹ̀ kú sórí ẹ̀ ẹ̀rí kí ọlọ́run bá fi kọ̀ǹdíṣẹ̀ kù tọ́ bá fi kú sórí ẹ̀ gbogbo sẹ́ rẹ̀ ló ti bàjẹ́ so ọmọ náà ni ó sì jẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé tí ọba kú sórí ẹ̀ àánú tí ọlọ́run bá ní pẹ̀lú ọmọ ànábì adam nìyẹn sẹ́yìn bá ti túbá irú ẹ̀sẹ̀ sẹ́yìn ẹ̀rí kọ́sẹ̀ tọ́ ti túbá ní ìbámu sí mẹ́tẹ̀ẹ̀mú bó ti tó àti bó ti yẹ ọlọ́run bá ti forí jìnnà so ẹni tó ti hajj dé títún lọ sí ẹbọ títún lo òkè tí ń lo odò so irú ẹni bẹ́ẹ̀ ìjọ tó bá ti túbá hajj rẹ̀ tún lálàáfíà padà so kọ̀wá bùkátà sí pé kọ́sọ̀ yìí pé wọ́n sì tún ṣe hajj mi mẹ́tẹ̀mú ẹlẹ́ẹ̀kejì oníkẹ́ni tí ó ṣe hajj ọ gbọ́dọ̀ ti bàlágà kìí sí ọ̀ràn yẹn fún ọmọ èké ni kódà kó jogún owó lọ́dọ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe hajj hajj rẹ̀ lálàáfíà torí pé nínú hadith ibn abbas tí wọ́n gbọ̀ wá rọ́bíyàlláhu àníkùmá ó ní pé obìnrin kan na ọmọ èké kan sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé ọmọ tí mo gbé dání ọmọ ọwọ́ ni o ǹjẹ́ ló ní hajj anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé naam wàlákì ajé bẹ́ẹ̀ ni tọ́ba fi ṣe hajj ó ní hajj ó sì ní ládàá lé lórí ṣùgbọ́n hajj yẹ ṣe hajj tí yóò gbé hajj ọ̀ràn yẹn fún ìyẹn ni pé tọ́ba tún ti bàlágà ó di ọ̀ràn yẹn kó sì hajj mi èyí tó ṣe yẹ gbígbà pé yẹn náà fílà lásán ni so hajj ọ̀ràn yẹn gẹ́gẹ́ ìgbà tó bá bàlágà ó gbọ́dọ̀ tún ṣe torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé èyíkéyìí ọmọ èké tọ́ba ti hajj síwájú kó tó bàlágà tọ́ba ti bàlágà padà ó ti dọ̀ràn yẹn kó tó ṣe hajj mi so yẹ lọ́kọ̀ọ́ tó fi já sí pé ọmọ èké. tí èsì bàlágà hajj sọ̀rọ̀ yẹn fún ni kódà kó ní owó jù bẹ́ẹ̀ lọ ti lè di wípé ọ bàlágà yọ padà mọ̀ wípé òun ó tún ṣe hajj mi padà. bákan náà lára mẹ́jẹ̀mú ó ní pé kí làákẹ́ ọwọ́ àfúnrú ẹni bẹ́ẹ̀ kéèyàn ó lówó ti dàrú kò sí nǹkan kan tó yẹn fún ma kọ́nà kí wà níbẹ̀. mẹ́jẹ̀mú ní pé so ọ̀ràn yẹn hajj àbí umre yìí ṣe ọ̀ràn fún ẹni tó ẹrú ni torí pé anabi nínú hadith tí ń sin pé èyíkéyìí hajj síwájú kó kú nípò ẹrú irú ẹni bẹ́ẹ̀ nígbà tí fi rẹ̀ tó di ọmọlúwàbí ọ tó ṣe hajj mi padà májèmọ́ ẹlẹ́ẹ̀karùn-ún pé kéèyàn ó ní agbára agbára yìí wá pín sọ́nà méjì agbára àkọ́kọ́ ní tara torí pé àlàáfíà wà fún yàn kìí ṣe ìrìn àjò kéke ńlẹ̀ yẹn fẹ́ ṣe so àlàáfíà gbọ́dọ̀ wà fún yẹn bákan náà kó sì lágbára ti owó tọ́já sí pé yóò lágbára láti sanwó hajj yóò sì tún lágbára láti fi àwọn nǹkan táwọn fámìlì ọmọ jẹ àwọn tọ́jú ọ̀ràn yẹn kọ́ náwó fún yóò lágbára láti fílẹ̀ fún wa kò sì ní í jẹun tó ní gbèsè lọ́rùn tí n bá ti ní eléyìí kódà lásìkò tá a wà tí n bá ní three million tí ó sì jẹ gbèsè kọjá gbèsè ilé kọjá gbèsè nkankan sọ hajj ti jọ́ràn yẹn torí pé iye tọ́ba níbi ọmọ mẹ́ta mẹ́rin lápẹ̀tùwé so ẹni ní three million tí kò sì sí gbèsè kankan fún lọ́rùn rẹ̀ yálà gbèsè ti lé ní o àbí gbèsè míì so kọ́mọ fi hajj dàgbà bí kò sí pé kò sí hajj ní fi lóore ní sẹ́yìn wò ní pé ah three million kí n wá mú pẹ̀lú bísínẹ́sì tó wà lẹ́kọ̀ọ́ èyí tó wà ní kútọ́nù èyí tó wà nígbà tó wà láwo èèyàn tó ń fi lékún òsì rẹ̀ ni torí pé nínú nǹkan tí a padà sọ hajj ntẹ̀yìn bá ná síbẹ̀ àdìpẹ̀lẹ́ ni so ká má wo owó bí kò sí pé ọ̀nà ọba rọ̀ mí lọ́rùn tí mo fi ní nǹkan yìí tí mo fi kójọ tí ò sì sí gbèsè kankan lọ́rùn mi so kéèyàn wá mú nínú owó yẹn láti wá fi ṣe hajj fún ọlọ́run bá wa subhanahu wa ta'ala sèyàn fi ń dúpẹ́ orin ni àbí ọlọ́run bá sì ní pé ẹni tó bá ti dúpẹ́ òun ó sì àlékún fún un. bákan náà kọjá sí pé táìmù téèyàn ní nǹkan yẹ hajj ò tí ì bọ́ mọ́ yẹn lọ sọ pé hajj ti ń bọ́ díẹ̀ díẹ̀ nísìnyí òótọ́ ló ṣe pé bí oṣù kan ó lé ó hajj ó tó tó ṣùgbọ́n ó ti láwọn mẹ́jẹ̀mú tíjọba kọ̀ọ̀kan gbé kalẹ̀ ẹni tí ọba gba físà láàrin bí ọjọ́ mélòó kan so hajj ti bọ́ ma lọ́nu kódà kó ní owó jù bẹ́ẹ̀ lọ kó lè lọ síbi kankan so yẹ ni pé time tẹ̀yìn ó ní nǹkan yẹn sí kọjá sí pé time tí ó lè láǹfààní láti lè láti lè ṣe hajj kọ́mọ̀sì sí ìdíwọ́ kankan nípa yìí pé bọ́yọ̀gùn ṣẹlẹ̀ níbi tí wọ́n gbà kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nǹkan tí hajj fi máa jọ́ran àyàn fọkùnrin àtòbìnrin nìyí ṣùgbọ́n tóbìnrin tún wá ní condition mi condition mi tó wà fún tóbìnrin ni wípé hajj ò ní jọ́ràn yẹn fún àfi kó ní ẹni tí ó tẹ̀lé nínú eléwọ́ rẹ̀ ìyẹn ni pé kọ́kọ́ rẹ̀ náà lówó bóun àti lówó torí pé kì í sọ̀ràn yẹn ni fún ọkùnrin láti sanwó hajj ìyàwó ẹ̀ ṣùgbọ́n tó fi dáa jù tọkọ bá ti lágbára kọsàn kí a méjèèjì ọjọ́ lọ àbí bàbá rẹ̀ àbí ẹni tó jẹ́ àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lọ́kùnrin kí wọ́n wà pẹ̀lú ẹ̀ nígbà tí ọba fẹ́ ṣe hajj ìyẹn ni hajj ò fi jọ́ràn yẹn fóun ṣùgbọ́n tí ọba ṣe pò nìkan ló lówó lọ kọ̀ wá rí ẹlòmíì nínú àwọn tó jẹ́ léwọ rẹ̀ láti lè ṣe hajj pẹ̀lú ẹ̀ hajj sọ̀ràn yẹn fún tọ́ba kú wọn ò ní yọ nínú owó rẹ̀ láti lè fi ṣe hajj torí kí ẹni bí wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé kọ̀tọ́ fún obìnrin láti ṣe ìrìn àjò tí ọ̀wá ní sí eléwọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ akẹ́lẹ́sẹ̀ ọ̀wà nínú àwọn oníbímọ̀ tó sọ pé tí ọ̀bá rí àwọn èèyàn yìí tọ́já sí pé ikọ̀ tí ń bá lọ ikọ̀ tó fi ẹ̀mí balẹ̀ ni torí pé obìnrin nínú islam alápọ̀nlé ni wọ́n bá padà sọ àlàyé nípa rẹ̀ náà nígbà tí ó bá padà yá so ìgbà tí a fi islam lẹ̀ ó ló bí mùsùlùmí di ìdàkudà ẹ pé wọ́n lè rún mọ́ agbọn àlùbọ́sà àbísú lọ sí kano so ó bí mùsùlùmí kò síbi tí travel lọ ìfúgà tí wọ́n máa dá sùn so ọkọ̀ ó sì wà ń lé so eléyìí kò sí pé kò sí àpọ́nlé ń bẹ̀ fún obìnrin pàtàkì jùlọ obìnrin tó jẹ́ mùsùlùmí ẹni ìkẹ́ni wọn tó ṣe pé tó bá wà bùkátà sí kankan àbí tí ẹnìkan àwọn ẹlẹ́mìí bú tí wọ́n bá fẹ́ sin kankan pẹ̀lú ẹ̀ ẹni tó jẹ́ léwọ̀ rẹ̀ yìí tí wọ́n bá tẹ̀ sí rí kò ní nínú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ rí nínú àwọn tí máa ń kọ orin ẹni yẹn ó kúndùn obìnrin so obìnrin yìí ọ ń lọ lẹ òkú ṣèitán so bí ó ṣe wá rí obìnrin yẹn ọ bẹ̀rẹ̀ sí kọrin láti jásí pé kọ́ fa ìfẹ́ rẹ̀ mọ́ra obìnrin yẹn wá padà bó ṣe wá padà ọ wá lọ mú eléwọ̀ rẹ̀ kan ọ wá jọ lọ ọ wá sápamọ́ ẹni yẹn lọ akọrin padà pé ah òótọ́ ló ṣe yí pé tí èèyàn bá rí ẹni tí ọ wà pẹ̀lú obìnrin ṣẹ̀tàn ó jìnnà sí yàn so tí eléwọ̀ tọ́jú ọkùnrin bá ti wẹ̀ pẹ̀lú obìnrin gbogbo orú téèyàn fẹ́ rí lẹ́mìí láburú sọ èyàn ò ní sábà pẹ̀lú obìnrin yẹn mọ́ ṣùgbọ́n tí a bá ti sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ ìrégbè òun náà ni wọ́n máa bá irú obìnrin bẹ́ẹ̀ sọ àbí bàtẹ kí ọlọ́run bá kí ọ sànù wá níbẹ̀ ẹni tí hajj bá ti wá jọ́ràn àyẹ̀ fún tí ọba fi lé sé tọ́ba fi kú àbí kò sé táàrẹ̀ fi dé láàrẹ̀ tó ṣe pé kò ságbéyè lé nínú ìmọ̀ tọmọdéyàn pé irú àárẹ̀ bẹ́ẹ̀ máa san ó ti dọ̀ràn yàn kí wọ́n mú nínú owó rẹ̀ láti fi bá ṣe hajj téyìn bá kú táwa náà sì máa gbé mílíọ̀nìà ní olówó tó fi lè ṣe hajj ṣùgbọ́n lọ́la títí tó fi kú kí wọ́n tó pín ogún rẹ̀ ó ti di ọ̀ràn yẹn kí wọ́n yọ owó èyí tó ṣe pé wọ́n fi bá ṣe hajj. ẹ̀rí pé téyìn bá fẹ́ ṣe láti nàìjíríà sìn ní tí ò lé ní one million ni ó fi ṣe ìtọ́jẹ́ rọrùn tí màá sọ ni pé léètọ́ tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ kì í ṣe pé ẹni tó kú sí nàìjíríà nísìnyí tí ò ṣe hajj táwa sọ pé ayọ̀ nínú dúkìá rẹ̀ ká gbé èèyàn dìde láti láti nàìjíríà a lè gbé èèyàn dìde láti saudi sẹ́yìn pé ẹni tó wà ní saudi tó fẹ́ báyìí sí hajj owó rẹ̀ ọ yàtọ̀ sí ká gbé èèyàn dìde láti nàìjíríà èyí tó jẹ́ bí over one million yẹ èèyàn lè má ná ju two hundred thousand lọ so téèyàn bá fẹ́ tún kún ìyà okùn ẹ̀sẹ̀ kó o lọ́rùn ẹ bàbá èèyàn àbẹ́ni èèyàn tó kú tó sì ti lágbára láti ṣe hajj tí ò ṣe tó ṣe pé látara yìí pé mo fẹ́ digbá mo fẹ́ dàwó ni ló fi kú ká tó pin ogun rẹ̀ ó ti dọ̀ràn yẹn ká ṣe kí ni o tọ́ba ṣe pé wọ́n ti pín ogun rẹ̀ tọ́mọ rẹ̀ tí ọba sànù rẹ̀ yóò gbé ẹnìkan dìde tí ọba ṣe hajj pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú pẹ̀lú mẹ́jẹ̀mú kó ṣe pé ẹni yẹn náà ti ṣe hajj tiẹ̀ rí so ẹni tí ọba yẹn ṣe hajj ọgbọ́dọ̀ já sí pé ẹni tó ti ṣe kínní tó ń gẹ́gẹ́ ti ṣe hajj ọ̀ràn yẹn tiẹ̀ ìgbà yẹn ni ó tó lè láǹfààní láti bá ẹlòmíì ṣe kí ọlọ́run bá kí ọ sànù wa níbẹ̀ bákan náà ẹni tó ṣe yí pé ara rẹ̀ ọ̀dámá tó ti lówó rí ṣùgbọ́n àárẹ̀ kan ti rọ́ọ̀lù àárẹ̀ tó ṣe pé èyí tó kọ́mọ̀ ní pé máa ń sábà mẹ́mí lọ ni irú ẹni bẹ́ẹ̀ náà pẹ̀lú polówó láti lè fi ṣe ó ti dọ̀ràn yẹn kó gbé ẹnìkan dìde tí ó bá ṣe hajj torí pé hajj èyí bọ́ fún ẹni tó lówó lọ ẹni tí kò ní jọ́ràn yẹn ká bá ṣe hajj lẹ́ni tó ṣe pé kò lówó ṣùgbọ́n lálàáfíà ṣùgbọ́n téèyàn bá lówó ṣùgbọ́n látara yìí kó ti kú àbíkọ̀ lálàáfíà ni òfin lè ṣe hajj àlàáfíà tí a sọ yìí àárẹ̀ tá a sọ yìí àárẹ̀ tó ṣe pé kò sí àgbéyẹ̀lé wípé ìmọ̀ sábà san bí kò sí pé ìmọ̀ mú kú lọ so irú ẹni bẹ́ẹ̀ àbí kéèyàn ó ti dàgbà ìgbà tó dàgbà sí ńlọ́lọ́wọ́ tí ò lè láǹfààní àti ṣe hajj mọ́ irú ẹni bẹ́ẹ̀ ọ lọ mú ẹnìkan tó ṣe pé yọ̀ọ́ bá ṣe hajj ojú pàǹdà tí ó sì fi tí yóò fi dínkù òun náà ní kọ́ wọ ẹni tí ń gbé ní saudi iye sì ní nǹkan tí ó rọrùn ni tí kò yé sí nǹkan tí ó nira rárá. hajj tá à ń sọ yìí àǹfààní tó pọ̀ yàtọ̀ sí pé ó jí ọ̀ràn yẹn àǹfààní tó pọ̀ ló wà ń bẹ̀ sásàrè ka díẹ̀ nínú ẹ̀ àkọ́kọ́ ni pé ìmọ̀ ń fo ẹ̀sẹ̀ ànábì sọ́lọ́ àlùsílẹ̀m onípẹ̀ ẹni tó bá ti hajj tí ó sọ̀sọ̀kú sọ ń bẹ̀ tí ó sàgbèrè tí ó sì wù ẹ̀sẹ̀ ànábì sọ pé yóò padà gẹ́gẹ́ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bílẹ̀ nígbà tí ya rẹ̀ bí pé nígbà tí ya rẹ̀ bílẹ̀ kọ́ lẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ náà ni ó ṣe rí téyìn bá parí hajj tó ṣe dáadáa tó ṣe pé èèyàn lọ sèré gbé lọ́hùn ó di àtúnbí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ìyẹn ni pé bí ìgbà wípé wọ́n ṣẹ̀ bílẹ̀ ní tí ò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà ni ó ṣe rí so àǹfààní àkọ́kọ́ nìyẹn àǹfààní ẹlẹ́ẹ̀kejì ànábì sọ pé ẹ̀dún ní mahaj ẹ dún ní mọ́úmra torí pé ìmọ̀ ń lé òsì dànù ẹ rí i pé àníyàn bú ti máa wà fọmọnìyàn òun náà ní fi máa kó sí ìbárẹ̀ èyí ò ní àyìnbáyé owó lọ kò ní lè yọ zakẹ́ ní owó tó kéré yóò ní àyìnbáyé owó lọ yóò máa wò yí pé à kí wọ́n wàá mówó eléyìí lọ sí hajj kódà ẹlòmíì yọ sọ pé èyí tó bá fi fún mi ní owó tí màá fi ṣe hajj fún mi kí n fi ṣe business nípa yí pé kò gbọ́yé ẹlòmíì gan tí wọ́n bá túlẹ̀ tí èsè pé wọ́n ti ra ẹ́fíìsì wọ́n ti parí ẹ́fíìsì tí wọ́n bá kó wájú lé lọ yóò lọ fi ṣe nǹkan mí ni yóò ní à ah, ní ti ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí tí ó sì mọ̀ pé òsìgá ló ń fà fún ara àwọn yẹn. so hajj anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú ma kọ̀kọ̀tà wọ̀ ọ̀ma ni pé ìmọ̀ ń lé òsì dànù ìsì máa ń fọ ẹ̀fẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní pé hajj àti múratẹ̀ ń ṣe lára àǹfààní tó wà ń bẹ̀ yàtọ̀ sí pọ́jọ́ràn yẹn fún yín ni wípé ìmọ̀ ń lé òsì dànù ìsì máa ń fọ ẹ̀sẹ̀ dànù gẹ́gẹ́ bí iná alágbẹ̀dẹ ìsì máa ń fọ èérí kúrò níbi irin pẹ̀kẹ́ tálágbẹ̀dẹ bá fi irin ní sè gbogbo tó wà lára ẹ̀ yóò sì kíni yóò kọ àti gold àti silver lára nfààní rẹ̀ ni pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ẹni tó ṣe hajj àti umrah àlejò ọlọ́ọ̀ni wọn ṣe pẹ̀kẹ́ táwọn náà bá lálejò bó láti ṣe so á kẹ́ nínú ọ̀làna sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam káwá wẹ́ntọ́ jẹ́ àlejò ọlọ́run ọba wa subahana wa ta'ala pé àlejò tó ní torí pé òun ló ń pè wọ́n tí wọ́n jẹ́ pé òun fàbítálì tí wọ́n bá ilé béèrè nǹkan lọ́wọ́ òun báyìí òun ọ̀dà wọn lò ìyẹn ni pé ìsìn hajj àǹfààní ni gbogbo bùkátà táyé àti tọrun téèyàn ní kéèyàn ó béèrè ní kaaba àtàwọn àyè kọ̀ọ̀kan tá a padà máa sọ nínú kútùbà sí ń bọ̀ so àǹfààní tó ga ìlọ́wà ń bẹ̀ tọ́já sí pé ọlọ́run bá fi máa gba àdóyàn kọ́lọ́run bá kó sí nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa àwa tí ọlọ́run bá ti sí nírọ̀rùn fún tẹ́lẹ̀ kọ́lọ́run bá túbọ̀ máa sí nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa sì jẹ́ bí nǹkan tí a sọ kọ́mọ̀ jẹ́ kí hajj wọ́n bàjẹ́ ọlọ́lá ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك ورحمنا إنك أنت الرحم إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا وما أنت أعلم به منا اللهم اغفر لنا هزلنا وجدنا وخطأنا وعمدنا وكل ذلك عندنا قوم إلى صلاتكم يرحمكم الله